tí àwọn jàmá tábà wà ní mọ́sálásí bó tutù mú ènìyàn sá sọ pé wọ́n tàn fáàmì àwọn jàmá wà ní à nínú òtútù burúkú yìí oró mú nkankan ṣùgbọ́n ènìyàn ni à tẹ́ẹ̀ bá ti wọ́n fẹ́ẹ̀ tàn fáàmì òun ò sì ní ṣe kí ni ó yà wọn ò ní wá mọ́sálásí wọn yóò sì bínú jáde ìbéèrè oníbèrè ni pé ìdílé ìjó líǹkì mọ́ ọkàn líle bẹ́ẹ̀ bá ti sọ àárẹ̀ ọkàn àwọn ìtí ń jẹ́ àárẹ̀ ọkàn ó pọ̀ ọ̀kan nínú ẹ̀ tí ìnira rẹ̀ lágbára gan òun náà ni qaswatul qalb ọkàn líle àwọn àárẹ̀ mi náà ń bẹ tó jẹ́ àárẹ̀ ọkàn gẹ́gẹ́ bí ẹ̀gàn kí ẹ máa pẹ̀ gàn gẹ́gẹ́ bí ahun ẹ̀mí kàní bẹ́ẹ̀ náà ni kíyàn máa ní sùúrù àbíbínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà tí irú ṣe tí tó lè fi líǹkì máa àárẹ̀ ọkàn líle òun náà ni pé ẹni tó fẹ́ kan fáànù yìí ó nìkan ni ó wà ṣáàlì ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀rọ̀ tiẹ̀ lọ́fẹ̀ẹ́ yàtọ̀ gbogbo jama ni à nínú òtútù yìí bóyá ojú òun rọ̀ ńgbà náà kátẹ́gùn máa fẹ́ òun bá tún ní fáànù àwọn míín ṣúẹ́tà irú ẹni bẹ́ẹ̀ kò ní fílìn ẹnìkejì torí pé ẹni tọ́lọ̀ bá dá ní ọlọ́kàn rírọ̀ kódà kó máa ní kó máa gbà níra pẹ̀lú nǹkan yẹn tó sì ṣe sùúrù láti bí a rà pé ọ̀dà ah, nísìnyí èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ nìkan. yóò mọ̀ gbà mọ́ra láti fi láàánú ọmọ ìyá rẹ̀ wọ́n ti wá sọ̀rọ̀ irú ẹni tó fi jẹ́ pé ọwà bínú ẹ wàá béèrè pé ta ló bínú sí nísìn ṣé mọ́sálásí ilé ọlọ́run ni ṣé sọ̀lá àjàmáà ni àbí àwọn èèyàn àbí atẹ́gùn àbí gbà mélòó kódà kí ló ń tọ̀hún tó bá ti sọ̀lá àdàkọ́ yẹn ah, òrùn yìí mú ẹlòmíín bẹ́ẹ̀ bóyá lọ́pọ̀lọpọ̀ ìgbà ó nídìí atẹ́gùn ṣùgbọ́n lómi ìwú yẹn yóò clear sí gbogbo yẹn pé ah inú òtútù yìí ó tún wá ní ká tan ac ó sì jẹ́ pé bóyá ibi tóun ti ń bọ̀ àwọn kan yẹn ti máa la ṣùgbọ́n yẹ kó mọ̀ wípé generally àwọn wo ni wọ́n jẹ́ majority pẹ̀lú nǹkan yìí ìyẹn lè attempt pé àmọ́ ah, fẹ́ ṣí fáwọn ọmọdé ní ah dákun ṣe sùúrù ah mú kíníkan kí ẹ jẹrà ṣe sùúrù ara pé ọkàn yẹn rọ̀ ni ọkàn yẹn bá wọn lè gbé èmi ọ̀kẹ́ dọ́kàn mi gbogbo òtútù ìjọba mú yín kó mú yín ó fẹ́ sí fáànù sẹ́ẹ̀kọ́ kí ló bí gẹ́gẹ́ bí àwọn àpèjúwe ta ti sọ síwájú nǹkan yẹn ó lè já sí àdúgbò ọkàn líle gbogbo ẹni tí ọba ti láàánú ọmọ ìyá rẹ̀ kóun lámúmára ẹ dákun ooru mélòó ìṣẹ́jú mélòó ni sábà ní oòrùn lè pa òun ó lè sèun lè sè bóun bá dákun kọ ẹlòmíràn wá wí nǹkan mi rẹ̀ gẹ́dẹ̀ òun lè dákun bá òun nǹkan lè sèun òun lè ṣubú lórí sọlá àwọn náà òun oh, lè ṣubú gbà mélòó ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọlé ilmu inda Allah ìbéèrè ẹlẹ́kejì nàám àwọn tí ń pa adìẹ ìpè à ṣé eléyìí náà àwọn tí ń pa adìẹ àwọn lè pa adìẹ ọgọ́rùn-ún àwọn lè kọ́dà àwọn alápàtà náà lè béèrè pé à àwọn gbá màlúù mú bí bá ṣe ṣe in fact ẹni tí ó bá dùn kan rí àkọ́kọ́ jọ́ tí ó bá kọ́kọ́ dù àbáwọn àkọ́kọ́ tí ó bá kọ́kọ́ dù ẹnu rẹ̀ ọmọ gbà wòlíwòlí báyìí débi wípé àkọ́kọ́ nǹkan yẹn ẹ̀mí rẹ̀ ò ti gbé nǹkan yẹn ṣùgbọ́n kan tó fẹ́ ṣe yìí gbogbo nǹkan lèkólè qa'idatin istithna nínú ṣẹ̀ríà ogun tó jófin alápàtà ó rẹ̀ sọ pé ah ìfáàtì béèrè mo mìíràn ti àwọn àròrí kan nísìn ti ń fọ́nká látọ̀dọ̀ àwọn bàní ìsìráìlà náà ni o ìròrí burúkú ni o wípé gbogbo nǹkan tí a máa ń dú àbí tá a máa ń jẹ táwọn náà jábẹ̀ mi èèwọ̀ ni ìmọ̀bọ́yá àwàkọ̀ kan ti gbọ́ àwọn oníròrí débi wípé màálù ni ewúrẹ́ ni àgbò ni àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀tọ́ wọ́n ní èèwọ̀ ni àwọn gáàtì kọ́kọ́ sí ilé wọ̀ fúnra àwọn ìjẹ́ wọ́n tún wá ń polongo nǹkan yẹn wípé àwọn wá ń gbé ilé kọ́sùwọ́tò ọ̀lẹ̀ èyí tí ìbàdí kọ́kàn rẹ̀ le ẹ̀mí tí ń bẹ lọ́rùn tí ń nàkọ́ ní bẹlẹ́mì rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n pa fún wọn wò ní jẹ́ wọ́n sì tún wá ń polongo ìròrí yìí ipe ìwọ̀ ni fún gbogbo èèyàn láti máa jẹ́. ṣùkan tún lélẹ́yìí o ọ̀nà tíṣà ìtàn tó tún gbà wọlé sáwọn eléyìí ni ọba aláà tó ṣe nǹkan ẹ̀yọ́rọ̀ tó sì ṣe lẹ́tọ̀ọ́ ó jẹ́ ká mọ̀ wípé òun lòun tẹ̀ ọlọ́run bá ní òun lòun sàkárà rẹ̀ fún yín ẹ ògbà tí ń sọ̀rọ̀ nípa ẹran léyà ẹran udhiya tá a máa ń pa àtẹ̀yí tá a ń pa fún àkíkọ̀ ni àtẹ̀yí tí èèyàn ń pa fún yẹn lọ́jọ́ lásán àfún títà àbówò àbírú àwọn tí wọ́n ń pa eléyìí eléyìí rárá o kò túmọ̀ sí wípé téèyàn wá lánàá àjẹ́ yìí torí pé kí ni èèyàn fẹ́ pa fún àǹfààní ọmọ ànábì ádámà yìí ọlọ́wọ́n bá sì ní wàrà kọ́dí kàrámnà bani ádám wa hamalnahum fil barri wal bahr wa razaqnahum min at-tayyibat wa ni wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila ọ̀gọ̀rọ̀ tọrọ wọn bá dá nínú tọrọ bá fi ṣe ọlá ẹ dákun tí bá ti pọ mọ ọlọ́wọ́n bá ṣe àwọn nǹkan yìí rọ. wàláhì lọ́n ló sàkárà rẹ̀ o káàtó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ràkúnmí bẹ́ẹ̀ ni àwọn ẹranko ńláńlá kódà àwọn èyí tí ń wọ́rìn abẹ́ yìí tí ń tí ń rìn wẹ́rẹ́wẹ́rẹ́ kódà ìwúrẹ́ wàsàkárà lakum ma fil ardi jami'a ọlọ́ni gbogbo àwọn nǹkan tó wà lórílẹ̀ àwa la ṣẹ́rọ̀ ọ̀nà tọ́lọ́wọ́ bá fi pọ́n mà nábì ádámà ìkẹ́ni àánú ni èèyàn wá sọ èèyàn gbọ́dọ̀ sọ pé ah, eléyìí náà tó ti wá di ìròrí ìtì ọ̀daràn àmẹ́lẹ́yìí ẹ̀sìn ni torí pé kí ni dúdú kátà ti dárúkọ ọlọ́run ká dárúkọ ọlọ́run ká sì mófin ọlọ́run ọba ṣe èyí tó tún kún ọ̀rọ̀ yìí òun ni ẹ máa wo àwọn àmì ìta máa ń ṣiṣẹ́ ní tẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti sọ lẹ́ẹ̀kan nígbà míì àwọn tó máa ń wẹ òkú àbáwọn tó máa ń tọ́jú òkú àbí tó ń gbẹ́ sáré so ó ti di ojoojúmọ́ àwọn tí ó gẹ̀ nísìn bẹ́ẹ̀ lómi bá dé tẹ́ bóyá wọ́n gbé òkú dé tẹ́ ẹ̀yọ́ àwọn èèyàn pa lọ́lọ́ àwọn èèyàn sì ẹ̀wọ̀n tó ń ti tẹ́ntẹ́ ní sáájú gbókù dé ọ̀yà ọ̀yà ìdẹ́gìní kan àwọn ọmọ ti kí ni ṣáàpù ní pé ń jò lẹ́yìn ń jò lẹ́sìn irú ẹ̀ so irú eléyìí èyí tí ọkàn dáa ni pé kákan máa sọ̀rọ̀ tí ọ̀dà àbọ̀rọ̀ dájú yà ẹ̀rẹ̀ ìkílẹ̀ ìbínú lẹ̀lẹ́gbẹ̀ẹ́ ti rákàn ẹgbẹ́ ẹ̀ṣá sọ kó owó lẹ́jẹ́ wọ́n máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà nǹkan tí èèyàn bá ti ń rí gbogbo gbà nípadà máa ń sábà fẹ́ di tọ̀bí rí yóò di nature ni so irú eléyìí àwọn tó dùn kan lójoojúmọ́ tó jẹ́ pé wọ́n dárúkọ ọlọ́run so eléyìí sí pọ́blẹ́mù ń bẹ àmọ́ kò túmọ̀ sí pé kí wọ́n máa rántí ọlọ́run tó ẹ̀mí kan níbẹ̀ lọ́rùn àwọn eléyìí o kásì máa rántí ọlọ́run pé ọlọ́run bá ló sọ àwọn kìíní ọ̀dà ìdí ẹ̀dá náà ń lù yìí ọ̀la ìbí ọlọ́run bàbá bọ́bá túlẹ̀ ọ̀sá lójú tó lẹyìn yọ sọ bẹ́ẹ̀lẹ̀ yọ họ. ọmọ adama alẹ́ ọba ọ wa sọ àwọn nǹkan yìí fún wa èèyàn kan máa nígbà tí èèyàn bá ń ṣe ọba fún wa ká máa ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ìtẹ́ èèyàn lọ akọ́kọ́ náà èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ gbàgbọ́ yé ìpìlẹ̀ sìn pẹ̀lú àwọn tá à ń sọ yìí léṣu bí mùsùlùmí àwọn tí èsì mùsùlùmí kí ló kàn yín pé wọ́n ní security bí gbàdé ní àwọn kèfèrí ní security èyí ti òkú mùsùlùmí síbi tí èyí bá ṣe ìtẹ́ mùsùlùmí o wallahu ta'ala ala wa alam.

Gracias.